lórí ohun àánú podcast ní samologo.com.ng ohun àánú tẹ̀síwájú. kí ni ohun àánú tòní bí ó ti wà látètèkọ́ṣe bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kún pé orúkọ máa ń ròyàn kódà orúkọ jàjìpé lọ hmm, àbò gbọ́ ní bí ó ti wà látètèkọ́ṣe bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun pé orúkọ a máa ròyàn kódà orúkọ jàjìpè lọ àwọn àkójọpọ̀ ìrírí mi nínú iṣẹ́ ìránṣẹ́ lórí àwọn nǹkan kan ni wọ́n ṣiṣẹ́ lé lórí lọ́sẹ̀ yìí ó wá já sí pé àwọn ìtàn kéékèèké òun lẹ́gbọ́ lónìí nínú èyí tó fún mi láì dájú pé orúkọ èèyàn ṣe pàtàkì jẹ èèyàn fúnra rẹ̀ lọ ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n sì ti ríran sí tí wọ́n sì ti jíṣẹ́ wòlíì fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn ló ti fẹ́ẹ́ fàwẹ̀ ṣera wọn léṣe láì mọ̀ pé ohun tọrọ ayé wọn nílò ni kí wọ́n wádìí àwọn nǹkan kan nínú orúkọ tí wọ́n ń jẹ́ ó dáa kọ́rọ̀ mi lè yí ọ dáadáa jẹ́ a máa mú lọ́kọ̀ọ̀kan ìjèèjì ǹjẹ́ o mọ kinní kan pé òun jẹ́ orúkọ kìrìsìtẹ́nì ò sọ pé orúkọ rere ló jẹ́ o bẹ́ẹ̀ ni èmi ni mo wí fún ọ bẹ́ẹ̀ mo ní pé òun jẹ́ orúkọ kìrìsìtẹ́nì ìyẹn ò sọ pé orúkọ rere lòún jẹ́ o wò ó ní ọdún two thousand and three mo fẹ́ sọ ọmọ kan lórúkọ nínú ìjọ kan tí mò ń darí ó sì jẹ́ àṣà mi látìgbà náà dòní pé kí àwọn òbí kí wọ́n fún mi ní orúkọ tọmọ wọn ó jẹ́ tó bá di mọ́kànlá nínú àdúrà mi nípa àwọn orúkọ tí a fún mi wọ̀nyí ẹ̀mí ọlọ́run ní kí n yọ ọ̀kan kúrò nínú àwọn orúkọ tí a fẹ́ fún ọmọ tuntun yìí ìyàlẹ́nu ló jẹ́ pé orúkọ tí ẹ̀mí ọlọ́run ní kí a mú kúrò òun ni orúkọ tí a pè ní èlíjà ẹ gbọ́ ṣé èlíjà í ṣe orúkọ rere ni gẹ́gẹ́ bí ìdarí ẹ̀mí mímọ́ mo pe ìyá ọmọ yìí mo sì béèrè bí wọ́n ti ṣe alábàápàdé orúkọ yìí obìnrin yìí lọ ó sì lọ ṣe àwọn ìwádìí kan nínú ìwádìí arábìnrin yìí ó wí fún mi pé ìyá ọkọ òun ló fún òun ní orúkọ yìí kó sọ ọmọ òun ìyá náà sọ fún ìyá ọlọ́mọ pé àbúrò ọkọ ọ̀hún ló ń jẹ́ orúkọ yìí tẹ́lẹ̀ mo wá bi léèrè pé ibo gan ni àbúrò ọkọ rẹ wà báyìí ó sì wí fún mi pé níbi ọdún díẹ̀ sẹ́yìn ọ̀dọ́mọkùnrin náà tó jẹ́ àbúrò ọkọ rẹ̀ tí à ń pè ní èlíjà yìí ó kàn ṣàdédé bẹ̀rẹ̀ sí í sẹ́wọ́n ni gbogbo akitiyan àwọn òbí rẹ̀ láti wòsàn ló já sí pàbó títí ó fi kú lójijì màmá náà wá wípé nígbà tí ẹ̀gbọ́n olóògbé sì ti bímọ ọkùnrin kí wọ́n kúkú máa pe orúkọ ọmọ tuntun yìí ní Èlíjà ní ìrántí olóògbé ẹ wá wo kàyéfì ibẹ̀ bí ní àsìkò yìí gan-an tí a bí ọmọ yìí ó ní bàbá ọmọ yìí gangan bẹ̀rẹ̀ sí í sínwín fúnra rẹ̀ ṣe wá rí i pé bí a bá fi orúkọ yìí pe ọmọ náà àfàìmọ̀ káyọ̀mọ́ ìsínwín ìdílé èyí tí bàbá rẹ̀ jẹ kó má jẹ́ àjẹmọ́nú fún gan fúnra rẹ̀ ṣe wá rí i pé kò ní í fi ṣe bórúkọ rẹ̀ ṣe dùn ún gbọ́ létí tó kò ní fi ṣe ìbáàjẹ́nu bíbélì láti mu yẹ kó ṣèwádìí orúkọ rẹ kó o má bàa fún oògùn orí fífọ́ onírìnrùn ọ̀rẹ́ ǹjẹ́ o tilẹ̀ ń ṣàkíyèsí ìnagijẹ tí a fi ń pè ọ́ bóyá àwọn ọ̀rẹ́ rẹ ló fún ọ ni tàbí wọ gangan ló fúnra rẹ ní tó ń jẹ́ wò ó ní ọdún two thousand and five nígbà tí mò ń ṣe olùṣọ́ àgùntàn nínú ìjọ kan ọmọ ìjọ wa kan nígbà náà tó ń ṣiṣẹ́ ọ̀kadà ó gbé mi sórí ọ̀kadà rẹ̀ kò pẹ́ bí a ti ń lọ ni mo rí tẹnìkan juwọ́ sí ọlọ́kadà yìí èyí tó jẹ́ ọmọ ìjọ wa yìí tó sì ń lọgun struggler struggler ọ̀gá tó gbé ni lọ́kadà sì ń juwọ́ sí òun gangan pàápàá ó sì ń sọ fún pé òun ò ní pẹ́ padà dé tóun bá já mi sílẹ̀ ohun tí mo rí ṣe mí ní kàyéfì nígbà tó yé mi pé ọlọ́kadà tó jọ́ ọmọ ìjọ wa tó gbé mi yìí òun ìnagijẹ rẹ̀ jẹ́ struggler mo ní kọ́lọ́kadà ọmọ ìjọ wa yìí kó dúró mo fẹ́ bọ́ọ̀lẹ̀ nígbà tó sì dúró tán mo wí fún un pé wọn ò tí ì débi tí mò ń lọ o ṣùgbọ́n mo fẹ́ yẹra díẹ̀ fún ni kémi gan fúnra mi bàbá àfarakáásá ẹ wò ó lọ́jọ́ náà ni mo ṣe níyè pé ìdí tó fi ń ṣiṣẹ́ ọ̀kadà fáìmọye ọdún láì láṣeyọrí kankan bó ti wù kí ó mọ òun ni túmọ̀ orúkọ rẹ̀ nítorí pé àwọn tó gbé èbú dáadáa túmọ̀ struggler gẹ́gẹ́ bí ẹni tó ń tiraka tí ò sì ní rí mú yá àsìkò tó báyìí ìwọ ọ̀rẹ́ mi láti ṣàwárí ìtumọ̀ ìnagijẹ tá a fi ń pè ọ́ ẹ má jẹ́ àgbàgbé tí a ń ṣiṣẹ́ lé lórí o mo ní bí ó ti wà látètè kọ́ṣe bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kún pé orúkọ a máa ròyàn kódà orúkọ jàjèpè lọ. ìṣítí ìlanilọ́yẹ̀ ìgbaniníyànjú ìró ara ẹni sókè lórí ohun àánú podcast ní samologo.com.ng ohun àánú ń tẹ̀síwájú. ọ̀rẹ́ mi kan bẹ tó ti pẹ́ tá a ti ríra gbẹ̀yìn ṣàdédé la jọ pàdé nílùú èkó lọ́dún díẹ̀ sẹ́yìn nígbà tí mo pè lórúkọ ìdílé rẹ̀ èsì tó fún mi dùn mọ́ mi nínú lọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ tá à ń wí yìí ohun tó wí fún mi ni pé ha pásítọ̀ èmi kì í jẹ́ ṣe bí èrè mọ́ o ṣe bí Jésù ni mò ń jẹ́ báyìí ó ṣàlàyé fún mi ohun tójú òun rí nínú gbogbo ìgbà tá a fi ríra wa mọ́ ó sì wí fún mi pé orúkọ ìdílé wọn gan ló jà wọ́n lógun látìgbà tóun sì ti pààrọ̀ orúkọ náà pẹ̀lú àwọn díẹ̀ nínú ìdílé wọn ohun gbogbo wa dẹ̀rọ̀ fún un pátápátá ṣe wá rí i pé ó di dandan fún ìwọ ọ̀rẹ́ mi kó ṣèwádìí orúkọ tó ń jẹ́ ẹ wò ó ọ̀pọ̀ ìgbà là ń kì í mọ àdúrà tá a sì ń yìn sí kòròǹfo ibi tó ta ò sí gan òun là ń yìnbọn àdúrà sí ẹ wò ó ìran ènìyàn ti pẹ́ púpọ̀ jù lórí àwọn àdúrà gàmù rárá ogun ìdílé ìyá àtogun ìdílé bàbá là ń bá a kiri ẹ wò ó holy ghost prayer nìkan là ń tẹnu mọ́ bí ìgbà tó jẹ́ pé iná nìkan ló mú ṣẹ́gun wá èyí tá a fi ń fàkókò ṣòfò àwọn ìwádìí tí kò lẹ́tàn làbá ṣe bóyá ṣẹ̀dá lè fọ̀nà àlùyọ hàn wá ẹ wò ó orúkọ téèyàn ń jẹ́ lè jẹ́ gbòǹgbò ìṣòro ayé rẹ̀ tàbí ó ṣeé ṣe kórúkọ téèyàn ń jẹ́ kó máa fa jọ̀gọ̀dì wọnú ayé rẹ̀ bó o bá ṣetán láti gbégbèsè ìwọ ọ̀rẹ́ mi wọ́n láti mọ̀túmọ̀ orúkọ ara rẹ̀ dáadáa ìyẹn nìgbésẹ̀ àkọ́kọ́ wò ó ìgbésẹ̀ kejì ni pé ta ló fún ọ lórúkọ yìí gan-an kó o wá gbègbèsè kẹta lé lórí ìyẹn ni pé kí ni ìdí rẹ̀ gan-an tí wọ́n ṣe fún ọ lórúkọ yìí bí o bá lè wá àwọn ìdáhùn tó tọ́rí sí àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ó ṣeé ṣe kó o bẹ̀rẹ̀ sí fi dáhùn sáwọn ìbéèrè kọ̀ọ̀kan nínú ayé rẹ̀ kí wọn náà darapọ̀ mọ́ àwọn tó ń sọ testimony má fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ mi o ìwọ ọ̀rẹ́ mi bọ́rúkọ ò bá ṣe pàtàkì ọlọ́run fúnra rẹ̀ ò ní pààrọ̀ àwọn orúkọ àwọn kan nínú bíbélì nítorí tọ́lọ́run fúnra rẹ̀ bá mọ̀ ṣe pàtàkì orúkọ tí èèyàn ń jẹ́ ó yẹ kí ìwọ gan mọ̀ ṣe pàtàkì orúkọ tó ń jẹ́ lónìí kó o sì tún máa rántí pé bí ó ti wà láti tìkọ́ bẹ́ẹ̀ ni yóò máa rí nísinsìnyí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun pé orúkọ a máa ròyàn kódà orúkọ jàjì pé lọ ẹ̀já gbàdúrà ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún ètò ti ọ̀sẹ̀ yìí mo gbàdúrà gbogbo ohunkóhun tó wà nínú orúkọ àwọn olùgbọ́ ọ̀rọ̀ mi wọ̀nyí amukúrò lórúkọ jésù mo gbàdúrà